والتابعين لهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحسن إذا شئت سهلا أسألك اللهم الصواب والثبات وحسن الختام ودوام التوفيق والإخلاص رب ارفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وإياه السامعين الزبير بن عفان tọ́tọ́rọ́ pé kí wọ́n pa òun ọmọ rẹ̀ ọ̀kẹ́ nínú àwọn ọmọ rẹ̀ tí ẹni tánà bí bùnú zubair náà tó àti fámìlì rẹ̀ àti dúkìá rẹ̀ ọwọ́ á da ilé yìí sí ọ̀dà ọmọ rẹ̀ kà sí ọmọ rẹ̀ tó dá sí òní wọ́n ń pè ní abdulrahman ibn zubair fa aslam òun gba islam ń bọ̀ ya wọlé hùn òun náà sì wà náà sọ abu sallam muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam eléyìí tí wọ́n ti pé ogu ẹni tí ọlọ́run tọ́ba ti lè kọ nípa pé yóò kù sí orí mímọ kìfèrí sọ́lọ̀ kò sí nǹkan kan tẹ̀ lè sèkùn àsìkò tí ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ sí ẹni tí a mà ní ibn bàtọ̀ yìí ìbájẹ́ pé nígbà náà ó ní aṣáájú ilaha illallah ọ̀pọ̀lọpọ̀ orí ni ọba tó rí ṣùgbọ́n kí lòun sọ ó ní ilà alhaqtani bil ahibba ó ní ẹpè mi náà torí kí n lè bá a lọ pàdé àwọn olólùfẹ́ mi tẹ̀ ti pa ìtumọ̀ rẹ̀ ni pé ó náà fẹ́ kú sórí kókòrò tí wọ́n kú sí nínú àwọn tánìm sọ̀sọ́lẹ̀ tún ṣe léyìn fún wọn ní wàsítáwò habat أم المنذر سلمى بنت قيس النجارية رفاعة ابن سموأل القرظي أم منذر صلى الله عليه وسلم قلنا النبي wọ́n ta lọ́rẹ̀ pẹ̀lú ọ̀kẹ́ nínú àwọn obìnrin tàbí ọ̀kẹ́ nínú àwọn tí wọ́n wà nínú àwọn yahudi tánàbí ní ọ̀dà àti bùn ọ̀. wọ́n bu mùmúndìr tí ó kọ̀ rẹ̀ ń jẹ́ sẹ́lẹ̀má bíntù kọ́ìsì wọ́n bùn ní obìnrin kan tí wọ́n sọ tí wọ́n pè ní rìfáà ibni tàbí wọ́n bùn ní ọkùnrin kan tí wọ́n pè ní rìfáà ta ibni samau al-alkurami fawahaba wulaha anabi na ti filẹ̀ nítorí rẹ̀ nígbà tí wọ́n fi sílẹ̀ wọ́n ní fastahiyatu nígbà tí anabi bu ọwọ́ fi sílẹ̀ ọ̀rìtọ̀ nígbà tí ẹ ti fún mi èmi fi tí ọmọ sẹ̀mí fa asilama nígbà tó pẹ́ díẹ̀ ọ̀nà gba islam ọ padà gba islam wà wàlẹ́ òṣùpá bó sì gba islam yìí o náà ọjọ́ ọ̀kẹ́ nínú àwọn sahabu sallam muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa aslama minhum tilka layla nafarun min qabli nuzul ara wọn kẹ tí wọ́n gba islam kó tó di pé wọ́n sọ̀kalẹ̀ sórí ìdájọ́ saad táwọn ti jáde pé àwọn ti gba islam ń tà wọn o ara wọn díẹ̀ náà àwọn yahudi gbà náà torí pé ọkàn àwọn yahudi ọkàn wọn ọkàn tó lé ni. kí ìdájọ́ saad ó tó sọ̀kalẹ̀ lórí wọn kó tó di pé àníṣẹ́sẹ́lẹ̀ ránṣẹ́ sí saad àwọn ti jáde ń tà pé islam làwọn ń ṣe àwọn ti tẹ́ láti tẹ̀lé tánù sọ́lá tí wọ́n pè àwọn ṣe. فحقنوا دماءهم وأموالهم و... وضراريهم bí wọ́n ṣe gba ìsìláàmù yìí ẹ̀jẹ̀ wọn ó di ẹ̀jẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ni dúkìá wọn wọn fọ́ọ̀kàn bẹ́ẹ̀ náà ni gbogbo fámìlì wa àtàwọn ọmọ wọn àtàwọn aya wọn wọn nínú àwọn yahudi náà ni wọ́n ni wàkánà rọ́júlẹ̀ lamyẹ́dọ̀kùn ma'abani kùrẹ́ibọ́ fi gádìrì ìbí rasulillahi sallallahu alaihi wasallam ohun nígbà tí wọ́n bá ní kùrẹ́ibọ́ tí wọ́n dá níbi sallallahu alaihi wasallam ohun ò sí nínú àwọn tí wọ́n dá ó ń sára ẹ̀fọn kò sí tọ́ka ní pẹ̀lú jẹ́ o wọ́n ní lálẹ́ ẹjọ́ yẹn náà ẹni tí wọ́n pè ní amúrò yìí òun náà láti fi táwọn yahudi wà fọ̀rọ̀ ahùn muhammad ibn maslama muhammad ibn maslama ọwọ́ atajú kan orí arákùnrin ọ̀dà àmọ́ ọmọ pé amúrù lélẹ́yìí ọjáde ń bẹ̀ muhammad ibn maslama yìí wọ́n ní kọ́ idul harasi dábàá ó ń sì lólórí fún àwọn ọmọ ogun tánà bí sọ́lẹ̀ tí wọ́n ti kíni tí wọ́n rán sí kọ̀rọ̀ ìbọ̀ ọwọ́ rí arákùnrin yìí amúrù yìí ṣùgbọ́n ti mà nípa pé òun ò sí nínú àwọn tó dáta ni òṣìṣẹ́ muhammad sọ̀rọ̀ sọ́lọ́ fakalla sabilahu hina arafahu ọwa fi sílẹ̀ kò ní kẹ́ni kankan fákù sí kankan fún ó fi sílẹ̀ bó ṣe rí kọjáde ó sì fi sílẹ̀ wọn kọ́ọ̀kan falam yu'lam ayna dhahab láti gba àwọn òòrí wọn sì máa ń gbọ́dọ̀ lọ. eléyìí sì ṣẹlẹ̀ àti rí parí àwọn ọmọ náà kọ̀rẹ́ ìlọ da ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n da òṣìṣẹ́ muhammad sallallahu alayhi wa sallam قال المصنف رحمه الله وإياه السامعين وقسم رسول الله صلى الله عليه وعلى آله وسلم أموال بني قريظة بعد أن أخرج منها الخمس وسلم محمد صلى الله عليه وسلم gbogbo dúkìá tí wọ́n kó lọ́dà ọba ní kùrẹ́bà yìí anásọ̀sọ́lẹ̀ wọ́n pín fáwọn ọmọ ogun gẹ́gẹ́ bọ́lá ọba ti pa wọ́n láṣẹ lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́kọ́ yọ ìdákẹ́ nínú márùn-ún tó jẹ́ kúmùsù ìyókù wọn tún fún gbogbo àwọn tí wọn jẹ àwọn ọmọ ogun tí wọn lọ ja ogun bani kùrẹ́bà yìí gẹ́gẹ́ bọ́lá bá ṣe fa ìṣẹ́lẹ̀ muhammad sallallahu alayhi wa sallam lásán. bóòlù wọn ṣe máa pín èrè ojú ogun. àbáni fa asmama lil farisi asumi. ẹni tó lọ jagun tó sì ní ẹ̀sìn rẹ̀ tàbí nǹkan ọ̀gùn tó tún gbé lọ tó fi lọ jagun tó sì jẹ́ tiẹ̀ gáagáa òun náà lọ ó tún lo nǹkan ọ̀gùn rẹ̀ lọ. wọ́n ní irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n fún ní ìpín mẹ́ta nínú ìpín tó yẹ kó tó sí irú ẹni bẹ́ẹ̀. ìpín mẹ́ta yìí wọ́n ní sahmani lil faras wa sahmun lil farisi nǹkan ọ̀gbun rẹ̀ tó lò lọ ìpín méjì ni wọ́n fún nípa wípé nǹkan ọ̀gbun tó lò lọ nìkan nǹkan ọ̀gbun yẹn wọ́n fún ní ìpín méjì òun gangan fúnra rẹ̀ tó tún gorí nǹkan ọ̀gbun yẹn lọ jagun wọ́n fún ní ìpín kan ó dìpín mélòó ni wọ́n gbà mẹ́ta ẹni tó lágbára láti mú nǹkan lọ sí ojú ogun wà á sàmàlẹ̀ rọ́ọ̀dì lè sàmàlẹ̀ wà àìdá ṣùgbọ́n ni tí kò lágbára láti gbé nǹkan ọ̀gbun lọ bóyá ẹsẹ̀ rẹ̀ nìkan lọ́kàn rìn lọ ó rìn lọ ni òun náà lọ jagun wọ́n fún un ní ìpè kan nítorí pé ohun ọ̀sẹ̀ kí ni olóńkọ ọ̀gùn rẹ̀. وبعث من السبايا إلى نجد تحت إشراف سعد بن زيد الأنصاري gbogbo àwọn obìnrin tí wọ́n wá kó nígbà náà tí wọ́n di àwọn ẹrú wọ́n lọ sẹ́lẹ̀ muhammad sọ́lẹ̀ wọ́n wá kó gbogbo wọn lọ sí agbègbè nẹ́ẹ̀tì lábẹ́ sáàdì ibn zaidi na ansari púpọ̀ ni ó mójútó títà àwọn kọlọ tà wọ́n ní ilẹ̀ nájúdù fàbẹ̀tà àbíhà khaylan wasila hàn nígbà tí wọ́n tà wọ́n níbẹ̀ wọ́n wá fi ra nǹkan ogun fáwọn mùsùlùmí wọ́n fi ra nǹkan ogun wọ́n sì ra àwọn nǹkan ogun tí wọ́n lò lójú ogun psc ní àti ìtọ́farajọ. وصف رسول الله صلى الله عليه وسلم لنفسه من نسائهم ريحانة بنت عمرو بن خناقة sallam muhammad sallallahu alaihi wasallam wọ́n wá sẹ́sà ọ̀kẹ́ nínú àwọn obìnrin tí wọ́n kó nígbà náà nínú àwọn yahudi yìí orúkọ rẹ̀ ni raihanatu bintu amr ibni khanaqa anẹ́sà sallam wọn mú fakana ti indahu ilẹ̀ ìtumọ̀ sí pé yọ máa jẹ́ rúkọ ti sallam muhammad sallallahu alaihi sallam fakana ti indahu hatta tuwfi anha wa hiya fi milki wọn lọ wà lọ́dọ̀ sallam muhammad sallallahu alaihi sallam títí tá nabi sallallahu alaihi sallam tó fi salaisi ó sì wà ẹ̀rú òtísẹ́lá muhammad sallallahu alaihi wasallam lóbìnrin wọ̀kọ́lá alkalbi imam alkalbi àwọn sọ wípé innahu sallallahu alaihi wasallam àtàkọ̀ ha wọ́n òtísẹ́lá muhammad sallallahu alaihi wasallam kìí ṣe wípé wọ́n san láìsí tóbìnrin sí wà lẹ́rú rárá òtísẹ́lá muhammad sallallahu alaihi wasallam wọ́n ti bọ́ okùn lọ́rùn rẹ̀ wọ́n bọ́kùn lẹ́rù rẹ̀ wọ̀tẹ̀sàwádìí sanata sìtì lẹ́yìn ìgbà tí wọ́n bọ́kùn lọ́rùn rẹ̀ yìí bọ́kùn lọ́rùn rẹ̀ yìí ọ̀nà wọn fi ṣe sàdáàkì rẹ̀ eléyìí túmọ̀ sí pé ìyàwó ló jẹ́ fún ìṣẹ́lá muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ rẹ̀ ẹrú ni lẹ́yìn wá gbà náà wọ́n wá sí kíni wọ́n bọ́kùn lọ́rùn rẹ̀ lórí pé ìbọ́ òkú rẹ̀ yọ́ máa jẹ́ sàdáàkì حجة الوداع فدفنها بالبقية واني arábìnrin kan sì ń wí igbó ló ṣaláìsí sàn pé nínú rìwáyà tẹ́lá ọ̀kan tí wọ́n gbà wá bí bàtà náà bí ṣaláìsí tí wọ́n fi obìnrin náà sílẹ̀ ṣùgbọ́n ìwà rìwáyà ti máàmù ìkẹlbí tí wọ́n ṣàlàyé yìí nínú tíra àwọn tẹ̀lẹ́kì fùhùmí ẹ̀hìlẹ̀ àtà wọ́n ní wọ́n máa tẹ́tù arábìnrin ṣaláìsí ni nígbò nígbàtí òtísọ́lá muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń darí bọ̀ láti hajjatir wada iṣẹ́ hajji kasoso léyìí tó òtísọ́lá muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ṣe iṣẹ́ hajji èyí tí a mọ̀ ní hajjatir wada tani sallam tí wọ́n fi dágbére fún gbogbo àwọn sọ̀hábà wọn wọ́n lóbìnrin náà wọ́n jọ lọ pẹ̀lú òtísọ́lá sallam ni ìgbà tí wọ́n ń padà bọ̀ lárábìnrin ìsàláìsì فدفنها بالبقية بطار السلام شو فدا إن لا رب الرسالة وانس سكني وانس سي البقية ولما أتم أمر أمر قريضة أجيبت دعوة العبد الصالح سعد بن معاذ رضي الله تعالى عنه wọ́n ni lẹ́yìn ìgbà tó wọn bá ti rí ẹ̀yìn àwọn ọba tó tóbi ọgbà àdúà eru rere rẹ̀ ẹ̀rú wo ni òun náà ni sáàdù bin mahar sẹ́yìn pa ní sáàdù ó sì àdúà kan àdúà kí ló ṣe sáàlẹ̀ rántí sáàdù bin mahar ẹgbẹ́ tún ràn ilé títorí kí kó lè bá jẹ́ pé òun lẹni tí òṣèlú muhammad sallam tí wọ́n ránṣẹ́ sí tí ọ̀gbádùn táwọn ní àwọn gbà táwọn àwọn ọ̀gbà ìdájọ́ tánàbí ó ṣe lórí àwọn ṣùgbọ́n àwọn gbà gbogbo ìdájọ́ tí sáàdù bá ṣe láwọn lórí àwọn ti yọ̀ǹda àwọn ti gbà anábìnrin ẹ ti gbà bẹ́ẹ̀ ó sì wà ní mọ́ṣáláṣí anábìnrin ránṣẹ́ sí bẹ́ẹ̀ lọ́gbẹ̀ wa ṣé ẹran tí àdúrà tó ṣe ń gbà náà Thank santa barakallahu fi láti dọ̀fọ́ ó sì àdúrà ní pé ìwọ ọlọ́run tó bá sì jẹ́ pé ogún sẹ́kù táàsì tún bá àwọn bànú kò rẹ̀ bàjá ìwọ ọlọ́run má ti ìjẹ́ ọjọ́ pé ààrẹ ti ń dà mí láàmú ìní ọ̀jẹ̀ sábàbí tí kìíní tí ń fìfìlẹ̀ ayé sílẹ̀ sẹ́ẹ̀mí mi kò dìgbà tá a bá rẹ́yìn àwọn bànú kò kó tó wá di pẹ́lú ikú òdìgbà náà ìdájọ́ tí sáàdù sì se anábí òwin kẹ̀kẹ́ ńgbà tí wọ́n mú sáàdù ẹ̀rì tọ́wọ̀n yàwó dín sunkún àtàwọn yàwó wọn tí wọ́n sún máa tí wọ́n sá sọ pé sàánù wọn torí pé èèyàn àwọn náà ni àwọn wá ti lérò pé tọ̀ bó ti wá jẹ́ kó ti sún máa wọn àwọn yóò sàánù wọn yóò ṣe gbogbo àti tó farajọ́ ń gbọ́ ọ̀yá tí ó dájọ́ kí ló rí wọ́n ní gbogbo àwọn dání àwọn ọkùnrin inú wọn tí wọ́n ti dàgbà tí wọ́n ti tó jagun kí ni wọ́n ṣe wọ́n pa gbogbo wọn ṣùgbọ́n àwọn tí ó ti tó dágún kí ni wọ́n fi wọ́n ṣe sallá muhammad ni allahu akbar allahu akbar anabi owi nkankan wọ́n sọ fún sáàdù pé látọ́d hakamta bí hukmi láhì tabaraka wa ta'ala min fókè sábẹ̀ samawa ìdádó tó dáyìí ìdájọ́ tó ṣe déédé pẹ̀lú ìdájọ́ ọlọ́run ọba láti sẹ́mà kejì ni ìbáyé fún ọ́fà nẹ́bí náà fi fẹ́ dánù ṣùgbọ́n ni a ah, ó lè jẹ́ pé ìdájọ́ ànẹ́bí ò ní àwọn gba ti sáàmù ọlọ́run ọba tó sì là nẹ́bí rẹ̀ náà lónìí kíni lónìí sáàmù ọlọ́run ọba tí ó fi wáhàyè rẹ̀ sọ́kọ̀ ọ̀dùnsánlá sọ́lá òun náà ni ó sì fi sọ́kẹ̀ ẹrú rẹ̀ tó jẹ́ sáàdù náà pé òun wò a ah, ìgbà tí wọ́n wá rí àyè àwọn pẹ̀lú kúrẹ́bà ọlọ́run bá wá gbàdúrà tí sáàdù sí alẹ́tì قدمنا ذكرها في غزوة الأحزاب وكان النبي صلى الله عليه وسلم قد ضرب له خيمة في المسجد sáàdù pé ó sàárẹ̀ ní rẹ́sọ̀tù àkàtà débi wípé anábì ní ẹbá kọ́lé kékeré kan bíi tẹ́ǹtì sínú mọ́sálásí kọ́mọ́ jìnà sí mi torí mo fẹ́ máa bẹ̀wò ليعوده من قريب فلما تم أمر قريظة انتفضت جراحته ìgbà tó gun bẹ̀lú isan ta ní wọ́n ti sa yìí ó di pé bó ṣe wú isan nílé pé ibi tẹ́jẹ̀ ń gbà tí fi ń pa bíbẹ̀sẹ̀ wúnu ọkà bẹ́ẹ̀ni قالت عائشة سيدة عائشة رضي الله تعالى عنها يلا ووني فانفجرت من لبته فلم يرعه وني بي إسان بوسي ديوبي أسان láti pèlẹ̀ rẹ̀ nu فلم يروحهم وفي المسجد خيمة من بني غفار واني اوتتي كوبيا راسي كيسي سن كاني اوني تنتي نينو مسلا سيبي اما كان نينو اما بني غفار اما ناني تنتي تيواني بي إلا والدم يسيل إليهم وان واني بتان ووا اما اوتتي كوبيا راسي اجتي سنوالا تي بي تنتي تي سعد واتاوين يوم تجسي في سواسي نو ibi táwọn ọmọ nílé ìparọ à ẹ̀jẹ̀ ń sàn tó bá lẹ́jẹ̀ ara èèyàn ń sàn sàn pé ẹni tó ti jáde òkèrè bí wọ́n ṣe ìtẹ́jẹ̀ ń sàn nù àbúlẹ̀jẹ̀ ń ti ń sàn bọ̀ فقالوا يا أهل الخيمة ما هذا ما هذا يأتينا من قبلكم kí ni nǹkan èyí tó jẹ́ pé látẹ̀gbẹ́ yín ní tí wọ́n ń bá wa yẹ kí ní sàn wá sọ́dọ̀ wa yìí wọ́n ní fa ìdá sáàdùn yẹ́fù جرحه دما فمات منها رضي الله تعالى عنه wọ́n ti ẹbẹ̀ báyìí wọ́n lè fi á apá sáàdù ibi tó ń dùn yìí ó ti fọ́ ìbẹ̀lẹ̀ jẹ́ ti ń tú jáde ẹ̀jẹ̀ ti wá tú jáde lára tán eléyìí lọ́wọ́ jẹ́ sábàbí tó fi filẹ̀ ayé sílẹ̀ àdúrà tó ṣe tó ti tọrọ lọ́dọ̀ ta ni ọlọ́run ọba náà ni. wọ́n fi sọ̀yìn ayín عن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال اهتز عرش الرحمن لموت سعد بن معاذ وننبتي سعد تصليسي aga الله ọba وبا العرش ó أسمي تتي نسمع نبتي سعد nígbàtí gẹ́gbó tí wọ́n nù àdífẹ́ sí abẹ́rẹ́ ní abdullahi rafi allahu ta'ala hàn torí ẹ̀rú ọlọ́run ọba ni anabi ní sọ fún ọbẹ̀ o anabi ní àga ọlọ́run ọba tó jẹ́ àlàáṣì ọlọ́run ó sì mìtìtì nígbà tí sáàdù tó filẹ̀ ayé sílẹ̀ wọ́sọ́hà tìrìmìdì min hadithi anas ìmáàmù tìrìmìdì náà tó wá gba nígbà tí wọ́n gbé òkú sáà ibn mu'ad lẹ́yìn ìgbà tó sáláìsì tẹ́ tí wọ́n gbé òkú náà kọ́lẹ̀ mùnàfikù ìgbà tí wọ́n wà ń gbé tí wọ́n fẹ́ lọ sí àwọn mùnàfikì bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó pé má àkàfà jìnà àzàtà pé á ah, ẹ̀rí bó ṣe fúyẹ́ bẹ́tú bí ìgbà tí tí ò gbé nǹkan kankan ó ti fúyẹ́ ó ti fúyẹ́ bí kò sí nkẹ́kẹ́ lára rẹ̀ má àwọn mọ̀nàfíkì wà ń sọ bẹ́ẹ̀ yẹ mọ́ sí máa fi àwọn sọ̀hábò sọ́lá muhammad sọ́lá mi tí wọ́n máa fi fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n á wò pé à ẹ̀ bá ṣe ẹ̀ṣẹ́ gbé ìgbẹ́ kò rárá rárá ọ̀kọ́lẹ̀ rasulullahi sallallahu anabi ni innal malaikata innal malaikata kanat tahmilu àwọn màláìkọ ọlọ́run ọba ti gbé dání ni ẹ má wò pé bóyá ẹ̀yìn lẹ gbé àwọn màláìkọ ọlọ́run ọba ni wọ́n ṣe kí ni ni wọ́n ń gbé ìlọ́ọ̀bà tẹ̀yìn fi ń wo bígbà tí ò ṣe kí ni tí ò wù rọ́tí ọmọ àkùtà àdá àlùkò àrùdọ́ fún ọba kó ṣe àwa náà lẹ́ni rí. nígbà tí wọ́n wá ṣe ilé tán àwọn tí wọ́n tọ́lọ̀ ní kí wọ́n rí pa nígbà tí wọ́n ṣe bẹ̀ kùrẹ́bà ìwọ́n ní kó tilẹ̀ fi ìpìsọ́ọ̀dì bẹ̀ni kùrẹ́bà ọ̀rọ̀dùnlọ́n wáhìdì mìíràn mùsùlùmí nínú àwọn mùsùlùmí àwọn yahudi pa èèyàn kan nígbà tí wọ́n rọ́ kiri ká àwọn bọ̀dún kùrẹ́bà wọ́n ń pè ní náà ní khalad ibn suwaid alladhi طرحت عليه الراحة امرأة من قريبة ترى الباقي ọkùnrin ńlá sọ̀rọ̀ nípa pé obìnrin kan nínú àwọn yahudi ọ sọ lọ sí látòkè tó fi bá ọkùnrin náà tó ti ṣàlàyé a ti ṣàlàyé kí wọ́n ṣe fóbìnrin náà kí wọ́n ṣe fún wọn pa ó nìkan náà ni wọ́n ṣe pa nínú àwọn obìnrin kí ló sì fà tó ṣe bẹ́ẹ̀ torí wípé òun náà ti pa ẹ̀mí wà ilá òṣìṣẹ́lá muhammed sallam òṣìṣàlàyé fún wọn ti mọ̀ pé òfin ni gbogbo ogun tí wọ́n bá lọ àtobìnrin ni àtọmọdé ni atarúgbó ni àwọn eléyìí ò sí nínú àwọn tí wọ́n ń jàdù wọn ò sí nínú àwọn tí wọ́n ń pa wà máa tẹ̀fẹ̀ ìsọ́rí abu sinan ibni mixon akurukaṣa wọ́n ní ẹni nínú àwọn tó èèyàn kẹ́tù sàláìsí nígbà tí wọ́n ṣe ìsọ́rù bẹ̀nu kọ̀rẹ́bà yìí nínú àwọn sọ̀hábù sọ́lá muhammad sọ́lá ni wọ́n pè ní sinan ibni mixon ń ya ukaṣa ibn mihsan ọ̀nà wọn jẹ́ méjì nù wà á ma abúlù bàbá ṣùgbọ́n abúlù bàbá ń tiẹ̀ tààlà abúlù bàbá sáà rántí tọ́lọ dira rẹ̀ bọ́ mọ́sálásí kí ló pàtó fi dira rẹ̀ bọ́ mọ́sálásí. ahsan ọlọ rí fún ni fáwọn yahudi ìgbà tá ànàbí kọ́kọ́ dọ́dọ̀ àwọn yahudi wọ́n ní ànàbí ọlọ́run ẹnàkùn ẹran àbúrù bàbà sí wa fẹ́ bá sọ̀rọ̀ ká wá mọ̀ràn lórí ìtafẹ́sì náà àwọn sọ̀rọ̀ àbàlù sí wa àbúrù bàbà ó sì lọ bá wọn fún bàbá àbúrù bàbà dákùn kí ló ń wò kí ló ń wá ṣe ọkàn fọwọ́ sọ́rùn rẹ̀ báyìí pé èmi orí nǹkan kẹjú pé kò sí àbáyọ kan fún Ọnwa ànábì ọpa gbogbo náà lójú ẹsẹ̀ mo pé àwọn ah, ti da ọlọ́wọ́n ọba òun ti dà nábì kí ló wá ṣe fi bọ́ nínú ẹsẹ̀ tó ń ṣe gba láti gbà lọ́wọ́ akọ̀ wá padà sọ́dọ̀ ànábì mà ọkàn wa gbàgbọ́ lọ ọgbà màdínà lọ ó sì lọ dira rẹ̀ mọ́nú mọ́ṣáláṣí ó lẹ́nìkankan onígbà títa ní bàdé ọ̀dà kéèsì àwọn kùrẹ́gọ̀ ti parí lòbábàtù abúlòbábà kí ló wá ṣẹlẹ̀ tó anábì ti dúró dẹ̀ pé tí mo rán láti ìgbà yìí lọ sọ́dọ̀ àwọn kí ní kó tó pé anábì nǹkan ó ti lọ dé ra rẹ̀ mọ́nu mọ́sálásí pé ńgbà tó ti ṣe bẹ́ẹ̀ tó ọlọ́run ni ọ̀dájọ́ rẹ̀ afáwa ni ṣùgbọ́n فأقام مرتبطا ست ليال ọ wà nínú mọ́ṣáláṣí fúnjọ́ mẹ́fà tó dera rẹ̀ mábẹ́ ó dera rẹ̀ mábò ní mọ́ṣáláṣí ìjọ mélòó ìjọ mẹ́fà ẹlòmíì nínú ha ṣé kò wà ní máa kíwù ṣé kò ní máa jẹun àti ń tọ́ farajọ́ wọn ni tí ìhìn mọ̀rọ̀ àti òfin wọ́ọ̀tì kúlì fatuhillahu lisala ìyàwó rẹ̀ tí gbogbo àkókò òrùn bá ti tó ìyàwó rẹ̀ ọwà tù yọ wà lọ kírun pẹ̀lú àwọn mùsùlùmí ثم يعود فيرتبط بالجذع tó bá tún wá padà fúnra rẹ̀ ni ó tún dera rẹ̀ kesi pé awo rẹ̀ ni ó wá dé o fúnra rẹ̀ ni ó dera rẹ̀ mabe ó wà mẹ́fà be ثم نزلت توبته على رسول الله صلى الله عليه وعلى آله وسلم سحرا nígbà tó di àsìkò sàárì ọlọ́run ọba wọn sọ túbà rẹ̀ kalẹ̀ ọ sọ túbà rẹ̀ kalẹ̀ fún jùsẹ́lá muhammad sọ̀sọ́nà pé ọlọ́run ọba ti yáàfẹ́ èyí tó náà ti ń wá nánú tẹ́lẹ̀ wọ́n hùwà fi bẹ́ẹ̀ tí omi sálàmà anábì wà ní yàrá omi sálàmà nígbà náà ní túbà ta ní fide abúlù bàbà fọ̀kọ́mọ́t alábẹ́bẹ̀ alaaba ha ìgbàtí umi salama gbọ́ inú rẹ̀ dùn bínú rẹ̀ wá sí dùn yìí wọ́n ni kọ́mọ́t alábẹ́bẹ̀ òjọ́rọ̀tì ha ọba sẹ́ẹ̀sì máa pé yàrá àwọn aya òjíṣẹ́ lásán kò jìnnà sí mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kẹ̀kẹ́ lọ́wà lọ́nà tẹ́ fèrè pé yàrá àwọn ìyá ńlá wa nísìn gbogbo ẹ̀ ó ti fẹ́ ó ti bọ́ sínú kíni mọ́sálásí òjíṣẹ́ lásán muhammed sọlá nígbà tí wọ́n extend it wọ́n extend it. omi ìsẹ́lẹ̀mà wọ́n ń fún nílò rẹ̀ yìí pé ìtún ń dúó dé ìwọ̀n sọ abalubaba ìwọ àbúdù bábà ó sì wà bí mọ́sálásí ó dẹ́ra rẹ̀ má abshir fọkàtà bàwà wà lẹ́yìn à ń kí ọkú oríire o à ń fún ọ ní ìrorere o ọlọ́run ọba ti ó ti gba rẹ̀ fọ̀tẹ́rọ̀ náà lè yùtùlẹ̀kù nígbà èèyàn gbọ́ bẹ́ẹ̀ inú wọn dùn wọn sáré lọ láti lọ tu níbi tọ́wà ó kí ló sẹ́kù

wọ́n ní falamma marra nabiyyu sallallahu alayhi wa sallam kharijan ila salati subhi atlaqa anabi wa jáde tí wọ́n fẹ́ kírun àsùbá wọ́n wá ń kọjá lọ níbi tó dira rẹ̀ ma nabi sallallahu wa lọ síbẹ̀ wọ́n wá tu okùn náà sallallahu alayhi wa alayhi wa eléyìí túmọ̀ sí pé gbogbo ń tẹ́dà tó wù tó lè ṣe nínú ẹ̀sìn kó ga jù bẹ́ẹ̀ lọ kó tóbi jù bẹ́ẹ̀ lọ kọ̀yẹ́kọ́ mẹ́ẹ̀dá ó sọ ìrètí nù ó pé ọlọ́run ọba kò ní sàkóyè ẹni tó ń tó ṣe lóòótọ́ ìtọ́ ga ni wà láì tó sì tóbi ni ṣùgbọ́n ẹ̀wọ̀n wò ó sì dúró lórí pé àfikọ́ náà ọba kó gbà túbà wọn ọlọ́run ọba náà ti ra ẹ̀pẹ́ lódodo náà lẹ́rú rẹ̀ yìí lọ́fẹ́ kóhùn sí kíni kóhùn ayáfẹ́ rẹ̀ lórí ìtòsí ọlọ́run ti rọ́kàn rẹ̀ ọba tí ọmọ ti ń bẹ nínú ọ̀kẹ́ náà ọlọ́run bá sì kíni ọlọ́run bá gbà tútù bá rẹ̀ èmi sílẹ̀ yìí náà sílẹ̀ nípa ká máa túbà lọ ẹ̀ṣẹ̀ tó ga jù èyí tó jẹ́ wípé nígbàtí ẹ̀dá bá ṣe yóò lérò pé bóyá ọlọ́run kò ní ṣàforíjì fún ó ní kíni ó náà ní kíyàn ṣẹbọ sọ́lọ̀ ìmọ̀ ṣẹbọ sọ́lọ̀ kẹ́ ẹ gbé ẹlòmíì sípò ọlọ́ tàbí kẹ́ ẹ gbé ẹlòmíì àtọ́lọ́ sípò kan èyí tó yẹ kí ẹ ṣe tẹ́ ẹ fún ọlọ́wọ́n ba nínú wọ rẹ̀ kí ẹ wá bẹ́ lómi sẹ́wọ̀n kí lè lọ́ga jù nínú ẹ̀sẹ̀ bí àwọn oníṣàngó ọlọ́bàtálá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí wọ́n bá ronú pé àdá lọ́sọ́dọ̀ ọlọ́run kó tó di pé wọ́n kú tí wọ́n sì túba gbogbo ẹ̀sẹ̀ tí wọ́n ti wá ń sẹ̀lọ̀ yìí ọlọ́run bá ṣẹ̀tẹ́ láti ṣèkìlì láti ṣàkóso díẹ̀ sí iná lọ òṣùwọ̀n bàjẹ́ ní àá gbogbo ẹ̀fẹ̀ pátákó lọ́lọ́rọ̀ láwọn ṣe kéde ní ma ṣàforíjì fún ẹ̀dá kọ́lá ọba tó ṣàforíjì fún wa lórí àwọn ẹsẹ̀ tí a ṣe ètò àmàmà àti tó ṣe pé àmà láàfin ṣe ọlọ́run ọba náà tó fi ọlọ́run ọba ọmọ wa ju ara wa lọ ṣùgbọ́n yìí òun náà ọba tí máa fẹ́ lọ́dọ̀ وقعت هذه الغزوة في ذي القعدة سنة خمسين. غزوة بني قريظة نين ودوكان ونين وسود القعدة لسنة ودام الحصار خمسا وعشرين ليلة وما دوتو تسلم مثلا تما في روكي ركاء بني قريظة من دي لغمان أجو من دي لغمان لأنه سنة في روكي ركاء àwọn náà ti wá mọ̀ pé àà nǹkan ti gbóná jù láti pé ọjọ́ mẹ́rìndínlọ́gbọ̀n wàhálà ni táàfi ma bó ṣe súnmá bó ṣe ṣòro sí ẹni fi ọ̀wọ́ bí ìjọ méjì tí fìtínà bá ṣẹlẹ̀ lórí pé èpo fẹ́ wọn àbẹ́kò ní wọn tó wá di pé jọ́kà àbí ìjọ méjì sí mẹ́ta pọ̀ ní lọ́dà kódà bọ́ wà àrọ́ wà bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn àwọn eléyìí kìí wà sí pé wọ́n tún jáde ojú kan náà tí wọ́n wà àwọn àníṣoṣo náà wọ́n ti rọ̀ kiri ká wọ́n sì wà bẹ́ẹ̀ wọ́n sì lò twenty five days nínú àwọn ìpàwá mi nínú àwọn ìwáyà tí mi kò tó bẹ́ẹ̀. وأنزل الله تعالى في غزوة الأحزاب وبني قريظة آيات من سورة الأحزاب الله باوس وأسوايا كالي من سورة الأحزاب ذكر فيها أهم جزئيات الوقعة وبين حال المؤمنين والمنافقين ọlọ́run bá sọ̀lá nípa ìṣesí àwọn tí wọ́n jẹ́ àwọn múmìnì bóò la ṣe lè dá wọn mà bóò làwọn ọ̀wá wọn ṣe rí bẹ́ẹ̀ náà nìṣesí àwọn mùnáfìkì gbogbo ẹni tó bá jẹ́ mùnáfìkì bóò lẹ́sìn lè máa dààmú. ثم تقليل الأحزاب ونتائج الغدر من أهل الكتاب àjíbọ́ làwọn bá bó ṣe yẹpẹrẹ àwọn tí wọ́n kóra jọ tí wọ́n fẹ́ wá jẹ àwọn múmìnì lógo lẹ́yìn ìgbà náà ọlọ́ba tó ń ṣàlàyé èsì tí máa bẹ fún gbogbo ẹni tó bá lóun ọ̀dà ọlọ́run nínú àwọn tí ó ṣẹlẹ̀ sí nínú àwọn ahlul kitab tí wọ́n dàrú sẹ́lẹ̀m muhammed sẹ́lẹ̀m lórí àdéhùn tí wọ́n ti jọ ní eléyìí ni àlàyé tí afọ́jíra tí wọ́n ṣe fún wa lórí ghazwatu bani qurayza àti ń tó ṣẹlẹ̀ nípa ghazwatu bani qurayza náà lẹ́yìn tí ó fi wa nípa ó pé múmìnì ní gbogbo gbà wọ́n fẹ́ kọjá múmìnì tí ó ní agbára múmìnì tí ó sì tó ṣe ọlọ́run ọba bó ṣe tó àti bó ṣe yẹ múmìnì tí ó sì máa tẹ̀lé tọlọ́run tí ó sì ní gba yíyẹ pẹ̀lú lọ́dọ̀ àwọn ènìyàn kankan tó bá rọ̀ mọ́ àwọn tí ò ọlọ́run ọba gbọ́. lẹ́yìn ìgbà tí afáwa parí eléyìí wọ́n tó wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ mẹ́nu ba àwọn ṣẹlẹ̀ míì tuntun ṣẹlẹ̀ níwájú léyìí tí wọ́n kà fún annashat al'askari ba'da hadhihi al àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ léyìí tọrọ mọ́ tàwọn ọmọ ogun lẹ́yìn ìgbà tí ogun yìí tí a mọ̀ ní ghazwatu banu kùrẹ́dà tó ṣẹlẹ̀ nínú àwọn ṣẹlẹ̀ yìí maktalu salam ibn abil fuqayn ọ̀kan nínú àwọn yahudi tí ọ gbajúmọ̀ pẹ̀lú ọkọ̀ àbúrò ọ̀fẹ́ eléyìí ni stẹ́ẹ̀pù tíwájú inṣàlá léyìí ato a tó mawasi ó mọ̀ wá sí fún wa di dọ́rùsù wa mí bíi ìdílé idile subhanahu wa ta'ala bi mannihi wa karamihi an yataqabbala minna wa yassir lana umurana innahu قريب مجيب الدعوات وصلى الله وسلم على محمد وآله وصحبه أجمعين سعد سعد معاذ بن جبل سعد بن معاذ ذاك يسوع يسوع يسوع معاذ بن مقارن معاذ في سعد بابا تي ان رفيق nínú àwọn sàábà ló wà aláwọ̀ àná bóun ṣe ń wò. ìbéèrè yìí wọ́n dà pé kò kìí ṣe ìbéèrè tí láì tẹ́rọ̀tẹ̀bà àlà هذه المسألة شيء àlàyé tó wà ní ọ̀nà pé òtítọ́nà sọ́lọ́wọ́ pọ̀ aláṣẹ láti wò ó túmọ̀ sí pé wọ́n láti wò náà ni àwọn tí wọ́n wà tí wọ́n náà náà sàábò sọ́nàsọ́nà náà ni wọ́n wò tí wọ́n títà kí ló fi wà ṣùgbọ́n tí wọ́n pè ní òwò tí ó ṣàlàyé àwọn àgbàlagbà gan lè wò fún wọn nítorí ànábì ọlọ́run ẹni tó nírun gbà ó lè ní ànábì ọlọ́run kò tí ì sínú ń bẹ́ẹ̀ o sẹ́mọ̀ bẹ́ẹ̀ kì í sọ ọmọdé gan tí wọ́n bá ní kálukú ni ọmọ ìwọ ọmọ sọ ṣé tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí iṣẹ́ sọ abẹ́ rí bẹ́ẹ̀ tó ń lọ́mọ tó jẹ́ pé àwa náà gbé sórí lọ́hẹ̀rẹ̀ náà ni pé òṣìṣẹ́ náà sọ́nà wọn pa wọn láṣẹ fún wọn wọ́n sì wò bẹ́ẹ̀ náà ni wọ́n fi mọ̀ pé kò tí ì wà náà àwọn tí wọ́n dàgbà jù kí lápẹẹrẹ tí wọ́n fi mọ̀ kíkéré rẹ̀ dáwọ́ tí ti wá mọ̀ wá pé sọ ti bàlágà àbí ó ti ń lọ àwọn tí wọ́n ti bàlágà sọ ọlọ́run